kò lè tọ́ máa lè fi ntọ́lọ̀ ń ṣe jíjẹ rẹ̀ léèwọ̀ fún wa ká máa máa fi tọ́ ntọ́lọ̀ wọn bá ṣe lẹ́sọ̀ fún wa kó wá nípa tún wá jẹ torí délẹ̀ ní tó bá fòkú ẹran tó bá fi tọ́jú ẹja tó bá fi dàgbà àtòrun àtẹnudọ́ mọ̀ pé nítorí fi tọ́ dàgbà nù kọ̀tọ́ fún ọjẹ́ tó bẹ́ẹ̀ ẹni tó ń fi ẹ̀jẹ̀ tó fi ń tọ́jú adìẹ àtòhun àtẹnudọ́mọ̀ pé nítorí fi tọ́jú rẹ̀ dàgbà nìyẹn fún àgbàdo jẹ́ nítorí pé ọlọ́run ti adìẹ lẹ́tọ̀ọ́ká jẹ́ ó sì ẹja lẹ́tọ̀ọ́ká jẹ́ wọn kò síbi tó lọ́n ti gbà fún wa láti máa fi tó ṣe léèwọ̀ fún wa fi tọ́jú àwọn nǹkan wọ̀nyẹn dàgbà kó lè bá a ló jẹ ṣùgbọ́n tó bá ṣe pé ẹran kan kú sínú odò láì jẹ́ pé àwọn aláṣọ sódò ẹran ti ń gbórí lẹ́ni ó kú odò sì fà á ọfà lọ sísàlẹ̀ àwọn ẹja jẹ́ tó irú eléyẹn ọlọ́run ọ̀sẹ̀ wa pé ká máa wá ẹ máa jẹjẹ ayin lọ ni bàbá díẹ̀ tẹ́ ń sìn ló ń jẹ́jẹ̀ tẹ́yìn òsì fura sí tẹ́ mọ̀kọ́jẹ̀ ní jẹ́ ṣe eléyẹn kò sẹ́sẹ̀ kan tẹ́ dá ń bẹ̀ ṣùgbọ́n kó jẹ́ pẹ́yìn lẹ́ màmá lẹ́ wá fún adìẹ ní ìkẹ́tẹ́ ọ̀dà ajẹ́ dàgbà àbí lẹ́fẹ́ jẹ́ aníjẹ́ ọ̀dà ajẹ́ dàgbà sẹ́ńtù wá tó hún àtẹ̀ńtù bá mọ̀ ọ̀tọ̀ fún ọjẹ́ nọ́mbà tó àpò kan alhamdulilayi jihad ń bẹ títí ọgbìn dà alqiyama wọn àtọ ní jihad àtọ ní fawda jihad ó láwọn òfin tó dé òsì sísírà fíkì ká sí sáàrí kìtàbù jihad gbogbo tí wọn pè ní òfin islam òfin ni ó sì jẹ pé ìmọ̀ ló dé ìyẹn wàá mọ̀ ìmọ̀ tí wọn bá wá yẹn ni ó fi hàn mánà tòkè ṣe pé kéèyàn kàrí kí wọ́n ṣe nǹkan kan láyé kó náà mọ̀ pẹ̀lú wọn ṣe torí pé tó sin àwọn èèyàn lọ́nà jù òun náà láì mà ẹnìkan ẹni tó ń pè lẹ́yìn àwọn kan ọkàn rí kí wọ́n ṣe nìlọ náà bá tẹ̀lé ó ní wọ́n wò tó bọ́pọ̀lọpọ̀ ṣe sì nà nìyẹn láti kí wọ́n wá mà téèyàn bá wá mà èèyàn mọ̀ èwo ni jihad èwo ni ṣe jihad tó gbogbo orí táwọn kárí dà ń ṣe yẹn kì í ṣe jihad náà ń pè lẹ́yìn lábẹ́ òfin ṣẹ̀ríà náà number three àríkùsà alhamdulilayi àwọn tó ń bú sábẹ́ anabi muhammed sallallahu alayhi wa sallam tọ́tọ́ kátálà mẹ́sìn wọn àbí ọ̀tọ́ kátálà mẹ́sìn wọn. ọ̀pọ̀ kan nínú àwọn olùmọ̀wá wọ́n sọ̀làyé pé ẹni tó bá bú sábẹ́ anabi sallallahu alayhi wa sallam wọ́n ní ẹ̀ṣẹ̀ tó dá yẹn kẹ̀bí rọ̀tùmọ̀ kẹ̀bá ìrẹ̀dùnú kọ́tà ó dé dáradà pé fún ọkọ̀ ẹni náà kẹfẹ́ lọ́dọ̀ apá kan nínú àwọn olùmọ̀wá. tọ́wọ́ atọ́kátálà mẹ́sìn wọn tábà pàdé wọn lọ́nà àbí ọ̀tọ́ kátálà mẹ́sìn sábàmọ̀dá ti saka pé lágbájá ọmọ sàmẹ́dù àmọ́ àbúta bí anabi sallallahu alaihi wasallam kò sì tí ì pa títí bẹ́ẹ̀ tì àbọ̀dọ̀ sálámà ti rárá sálámà ti ta kékin. ṣùgbọ́n títí tó ìrìnàjò olóyè òbí wàá wọlé òbí wàá kọjá tó ní àǹfààní láti fi irú ìrìn. alhamdulilayi gbogbo orun tẹ́ ẹ bá sì kí tẹ́ fi délé tó sì jẹ́ àkókò orun yẹn sì lọ tẹ́ fi délé ìrun ẹni tí ń bẹ ń lé láìkì gèsè òun ní ìrìn àjò ìṣá yẹn ẹgbẹ̀rún ata mẹ́rin rẹ̀ ó pérépéré ẹni tó bá kí gbóhò tí ó sì kí áfù nígbà tí wọ́n lórí ìrìn àjò fi délé ó sì délé kó tó àánà kò lọ gbóhò yẹn yẹn nítorí pé ẹ̀sán tọ́lọ́ wọn bá fún un náà lọ́mọ àmọ́ má lò kó tó di pé èyí tí ṣe sẹni tí ń gbélé iná padà wà á dùn fún mi. nọ́mbà five maaleykum salaam. bí kí ni kalẹ̀ náà ẹ rinovate ẹ àbí ẹ build ẹ tẹ bá rinovate ẹ ó ti tẹ nìkan ní tẹ́lẹ̀ tẹ bá build gàgà fún ikú ń lò ní ẹ fi ṣe sàárà fún àǹbẹ̀lọ́nkọ́lọ́ ọgbà àmọ́ wọn lè dọ́gba kànga tó ń fọ ara rẹ̀ gbẹ́ àti tí wọ́n gbẹ́ fún un kẹ kọ́mọ́sílásí kalẹ̀ fóun lẹ́bùn wọn lè dọ́gba ọlọ́wọ́ gbà abẹ́lọ́kọ́lọ́wọ́ gbà ọ́ àmọ́ wọn lè dọ́gba mọ́tíláṣí tó ń kọ́ kalẹ̀ àti tí wọ́n kọ́ bù ún. ọjọ́ ìwé ṣẹjẹ nàbà tó wọ́n ń bẹ obìnrin tó bá ń ṣe háìlì lọ́wọ́ pé ṣé ó lè gbé kúra ní ìdọ̀wọ́. wọ́n ti béèrè débi kó sú wa náà béèrè béèrè mi. ẹlẹ́ẹ̀kejì wọ́n ní pé ṣé àyè. ìkọ́bìnrin ti ń ṣe háìlì tó lè gbé àlùkùránì lọ́wọ́ wọ́n ti béèrè débi pa ti dáhùn tuntun wa. wọ́n ní ṣé a lè kírun lẹ́yìn ẹni tó bá ń bá wọn dá sí ẹbọ ṣíṣe. wọ́n ní sáwọn lè kírun lẹ́yìn ẹni tó bá ń bá wọn dá sí ẹbọ ṣíṣe kíni a gbọ́dọ̀ kírun lẹ́yìn kèfèrí a gbọ́dọ̀ kírun lẹ́yìn kèfèrí náà. ṣé àwọn lọ kírun wájú ẹni ẹ wá gbàgbé láti ṣe àbàdà nílùú mọ̀ọ́yì. yóò sàn án yóò tún un yídi yẹn kí bẹ́ẹ̀ ni ẹ̀ta máa ń bẹ fún láì kó kí rákà méjì àbí kó kí rákà mẹ́rin ṣùgbọ́n tí ó bá wá san ǹjẹ́ yóò tún ṣe Allahu Akbar pípọ̀ orí ìta máa ń ṣe rákà kí àti ìta máa ń ṣe rákà kejì ìyapọ̀ ẹnu láàrin àwọn olùmọ̀ tó bá ṣe kò burú ìyẹn tó bá kí rákà méjì àmọ́ tó bá kí rákà mẹ́rin kò sí Allahu Akbar pípọ̀ kankan. kí ni àtúntò àwọn alùpùpù náà jàmá lórí lórí jàmá. kí ni jẹ́ jàmá. lórí jàmá bóyá ìjọ ìjọ tó ọ̀rẹ́ ó kú dàbẹ́. irú ìjọ kí n túmọ̀ jọ náà. àgbọ̀nsẹ́yìn lẹ́ ń béèrè torí tẹ̀sí tẹ̀sí ẹ̀ mọ̀ pọ̀ yẹ kẹ́ ẹ sọ àwa mọ̀ àmọ́ tí ń la fẹ́ gbọ́ sẹ́mi kó ní tí wọ́n rò tó fi béèrè kò yẹn má bàa fi kùn ìjọ Ah, ah, èmi ò ní kọ́ dápọ̀ ọ̀ ah. <laughs> ní wẹ́sì tẹ́tẹ́ bá ti dápọ̀ ẹ̀ ní pé torí tèmi kà fẹ́ mà ní pé ìjọ wo ìjọ tó jẹ́ pé ń ṣe báyìí ń ti ń ṣe báyìí àbí òye tèmi fẹ́ kẹ́ sọnù kí ẹsẹ̀ pé ó kọ kí mo fẹ́ fọ́ kọ sí. ìjọ tó ń ṣe fún ọ́sà ṣe ṣúnà ló wà pé ṣúnà náà ṣe dé iná. mo rò pé béèrè tó ń béèrè ni pé kí ni ahlu sunnati wal jamaa kí ni wọ́n á ní kí ni ìgbàgbọ́ wọn àbí kí ni wọ́n á ní ìhàwó wọn kọ́ sí kéèyàn jọ wọn ẹgbẹ́ kan fa lọ́dọ̀ ahlu sunnati wal jamaa kò síbi táwọn ti ní kó ọjọ́ mi ẹgbẹ́ kan tó yàtọ̀ sí ẹgbẹ́ ọlọ́run torí pé tó o bá ti jọ́ mi ẹgbẹ́ ọlọ́run tó o jọ́ mi ọlọ́run ìjọ kí ló tún dì. هنا أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون أولئك حزب الشيطان ما تجيه كأنه حزب الشيطان حزب الله نقول ولكن دي حزب الله دي بعتبر كان تايم بورد ìgbà tẹ bá ṣe tag àbí tẹ ní lóko kan tẹ fi bá di sáyà. Hezbollah tó fi jọ́ kan بعدين تالي فأنت في موضعك وإن كنت وإن كنت وحدك أنت الأمة لاي بتباوى أو بعد يكوي وكسوسنا واني أمة إن إبراهيم كان أمة قانتا لله حنيفة ولم يكن من المشركين شاكرا لأن لأنعمه اجتباه وهداه إلى صراط المستقيم إن Ibrahim èèyàn kan ni ẹni ọkùnrin tó ju ọkùnrin lọ anabi Ibrahim. gánà ummatan òun fúnra ara rẹ̀ ẹnìkan ni tó ti wò kọ́ sí tọ́já dúró tọ́já lọ umma ní àná umma ó máa ń màánà máa ń yọkọ́ tẹ̀dá bèyí ẹni wọn máa wò kọ́ sí. qanitan hanifa tó dúró sísìn lórí pàǹsìn lọ́n hanifa ó fi ojú ọ̀nà tó lọ sílẹ̀ bọ́ sórí èyí tí kò lọ ó fi ìtẹ̀bọ sílẹ̀ ọ bọ́ sórí ojú ọ̀nà ká sọ lọ́n lọ. walam yaku minal mushrikin torí kò ní yẹ́lò míì ọlọ́run tí wọ́n á sọ jáde pọ́nbélé pé walam yaku minal mushrikin kọjọ́ kan náà àwọn ọ̀sẹ̀. shakiran li an'ami olùdúpẹ́ ni fọ́nà ọba àwọn society society tẹ̀ ń sọ yẹn lọ́pọ̀lọpọ̀ ideology ló bí wọn àbí ètò bẹ́ẹ̀ nítorí pé ẹ̀yin ló fẹ́ẹ́ pè yàn lọ sórí kìtàbù wa sunna ẹ̀sọ́ pé yàn lọ sórí kìtàbù wa ka làṣẹ kẹfì dálì kí ló dé táwọn kan jó kọ̀ọ̀kan yàtọ̀ sẹ́wọ̀n ideology yàtọ̀ kí ló dé tá a lè dà pọ̀ kí tẹ̀lé kó ti di nǹkan mí nu tẹ̀lé kó kìtàbù ọ̀túnà náà ni ṣé kìtàbù ọ̀túnà ọ yàtọ̀ tó mọ̀ ọ̀jọ́ sẹ́kù kò lè yàtọ̀ títí òfin dé mẹ́ta kìtàbù ọ̀túnà tó yàtọ̀ ni kọ́dà ẹlòmíràn mọ àlùkò alukurani lásán ní sọ pé alukurani o súra báyìí àyà báyìí ní ọ̀yà tó tẹ́ bá sọ pé sọ̀hìn Bukhari ó wà nínú kìtàbù sọ́lá báàbù eh, al-iqama àdìsí bá wà mẹ́ gbogbo sọ̀hìn Bukhari tẹ́ bá níláyé ẹ̀ sí o ẹ̀ bá mẹ́ ó túmọ̀ sí pé kò sí yàtọ̀ kí wọ́n á lọ padà tó wá di oríṣiríṣi ó túmọ̀ sí pé ideology lọ yàtọ̀ ẹlòmíì ideology kìtàbù ọ̀sùn náà tiẹ̀ ọ̀dọ̀ àwọn tó ti gbà wá yàtọ̀ sí ọ̀dọ̀ àwọn táwọn ti gbà tí wọ́n wá. tó àwọn eléyìí ní ìsìn ìbàdí tí wọ́n á komi sí wàhálà tí wọ́n komi sí yọ̀bọ̀yọ̀bọ̀ kìtàbù ọ̀sùn náà náà ti ń bẹ́ẹ̀lẹ̀ kí ló dé sì ní tẹ̀lé tààràtà. náà mi arúlù rẹ̀ áùtù àmọ́ ó làákà ìgbé àwọn kan ideology wọn gbé wa nǹkan kan kún mọ́ onípìlẹ̀ tá ideology máa tẹ̀lé ni náà ẹgbẹ́ ní ti sábà gbádùn ti kankan rẹ̀ sáré gbogbo yóò tírìtì ẹ̀ ideologically sẹ́wọ̀n kí bá a ṣe pọ̀ tó ni àìdí àwọn pọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni ànábì ti ń bẹ̀lẹ̀ àwa ni àìdí àtàwa lọ dáa ju tẹnìkan lọ ta ló lè gbà pípé tiẹ̀ dáa ju tèmi lọ tani ọgbà sẹ́ńtì ọgbà torí rẹ̀ fi àdí alẹ̀ fáwọn aláìdíà ẹ tẹ̀lé kìtàbù anabi ti parí ọ̀rọ̀ ó ní taraktu fikum ma in tamassaktum bihi lan tadillu ba'di kitaballahi wa sunnati nínú ọ̀pọ̀ àmàlẹ̀ mo ti fi nǹkan sálẹ̀ fún yín tó ti bá dì mú ẹ̀ ní sínà tírọ̀ ọlọ́run àti sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam. wọn àtọ pé tẹ bá sọ yìí pé ẹ má wọ jàmá kan ẹ má wọ jàmá kan yín náà ti dẹgbẹ́ láàjàmá láàjàmá society nigeria limited. tó <laughs> jàmá kò sí jàmá. so ìwọ́n wá ní jàmọ́ àti ọwọ́ wà nù àwọn ìtẹ́ kàkà lẹ́wọ̀n táwọn ẹbí bọ́ sí. tóbi jẹ́ pé jàmọ́ kò sí jàmọ́ wà. òtítọ́ àwọn nǹkan tí ó jẹ́ pé kìí sọ ní bàbàrà là ń bàbàrà. ìtọ́ mójútó la gbé gẹ̀ǹgẹ̀. torí délé Islam ní ká mójútó sunna anabi Muhammad sallallahu alaihi ní ká i gbogbo jàmọ́ àti jàmọ́ wà yẹn fight láti jó lórí. wọ́n ń fáìtì láti láti kówó jọ kówó jẹ wọ́n ń fáìtì fún ideology tí wọ́n ń fáìtì fún nítorí pé tẹ bá bá ní màmá húlẹ̀húlẹ̀ ideology ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ yẹn ẹ máa jẹ́ wọn ìdá àlùsùn náà òṣùgbọ́n gbàtọ́ pé sẹ́yìn kan ríran ilẹ̀ ń sọ àbí òye wa ọ̀pọ̀lọpọ̀ nínú wọn Ikhwanul Muslimin ni wọn Ikhwanul Muslimin jẹ́ pé àti mísírà wọn ti gbé ideology wọn wá tíra country sẹ́pẹ̀ ni wọ́n fi ń mọ dáwọn ọ̀sẹ̀ àti olùsọ̀yẹ káwọn ọ̀sẹ̀ lẹ́yìn ilé olùsọ̀yẹ káwọn ọ̀sẹ̀ lẹ́yìn ilé yìí báyìí sẹ́pẹ̀ ideology àwọn èèyàn kan ni tí wọ́n ti lò ń bì kan tán fẹ́ẹ̀lì ẹ dákun bí wọ́n ti fẹ́ẹ̀lì rí nípa lílo sunnah nabi sallallahu alayhi wa sallam kò síbi tí wọ́n ti fẹ́ẹ̀lì pé lẹ́yìn jẹ́ bó ti ṣe jẹ́. wọ́n ní pé ṣe lè ṣe yàtọ̀ fún wa láàrin nǹkan tó ń pè ní jihad àti pé kí ọ̀ gbẹ̀mí ara kí ọ̀ kọ́ mi suicide pé torí ó dàbí pé fẹ́ máa rú àwọn ojú.

wọ́n ní ọ̀rẹ́ bàbá èèyàn ló gbìn tí èèyàn ọmọ ẹ̀sìn tó bá fún yẹn lẹ́bùn tọ́tọ́ kéèyàn gbà lọ́ọ̀rẹ́ wò kí ló burú nu kí mọ̀mí kí bàbá èèyàn lọ́rẹ̀ẹ́ bìn ní. àbí tí èèbá sọ rẹ̀ á lè. àtọ́ bá tó gbogbo kan lọ́rẹ̀. ó sọ pé kí ni ìdájọ́ ẹ̀bùn dálé bàbá èèyàn bóyàn. àkọ́kọ́ bàbá ti ń yàn lè ọ̀rá rẹ̀ ni. tí wọ́n bá ti gbẹ̀kùn lọ́dọ̀ àlè bàbá rẹ̀ ọ̀ràn bàjẹ́ lọ́ọ̀nù. àbí èyí wa ọ̀ràn bàjẹ́ lọ́ọ̀nù pé kí ni tọ́ba fi lè náwó ẹ̀ sí mi wọ́tọ̀ ń bá yìí bàbá dé tala sìrí bá yìí bàbá dé ìgbọ́rọ̀ náà. bẹ́ẹ̀ tó fẹ́ bẹ̀rẹ̀ yìí tó bá tẹ̀lé pé à ń pinnu jọmọ́ tó bóyá ìmáàmù méjì ó ti wá òfin bóyá àwọn tó wà lẹ́yìn o wọ́n ní abílíkù láti jẹ́ pé tó ń bá ka sóra tó wọ́n lè dúró bẹ́ẹ̀ bóyá ó dókòwò wájọ́ òun ò dẹ̀ mọ́ tó ṣá ń ka lọ ẹ̀dẹ̀ wá sí gbogbo bàbá yẹn sá bàbá dé sálámọ̀ inú kẹ̀sí bàbá ní òun kẹ̀sí sálámọ̀ ń tẹ̀ ló bá dé ṣé ìwà wúlò ẹ̀ lára ló ní òun yà bí òun látẹ̀ ti sọ pé ipò ìmọ́tò kéwú tiẹ̀. alọ́kùn làhà ọ̀tọ́ kí bàbá yẹn sálámà bẹ̀ yóò ṣe sùúrù tó fi sálámà àmọ́ tó bá débi láti pilẹ̀ kékeré tí wọ́n ń kéèyàn ti gùn ju agbára tó ń lọ àti pé náà ní fi wá kú lẹ́yìn lè má mú yẹn kò burú kó kí tiẹ̀ kọ́ jáde kí ebi ẹnìkan ti ṣe lẹ́yìn Mu'adh ibn Jabal radiyallahu anhu wọ́n torí pé Mu'adh fẹ́ kírun ìṣá ìfáwọn ó bẹ̀rẹ̀ sí ké Suratul Baqara lẹ́yìn fàtíà tó a yẹ síbi kan títí lọ sí bọ́ọ̀mà tiẹ̀ kí òun tiẹ̀ jẹ́jẹ́ ọ̀padà ni gbàtí ó délé ó bẹ̀rẹ̀ sí gbọ́ fáwọn èèyàn sọ̀rọ̀ kìnnàfìkì ló kìnnìkan ló kìnnìkan nígbà tí ilẹ̀ mọ́tò lọ bá kété kété wọn ti wájú rẹ lọ́dọ̀ ànábì ẹgbẹ́ akọrù tó ànábì máa ń dá láàrè wá o ṣùgbọ́n fẹ́ tètè lọ kọ́ra rẹ̀ mọ́ pé tọ̀hún tó ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ ni bí Mu'adh ṣe yọ ànábì ní àfẹsẹ̀rù ẹ̀ṣẹ̀ ya Mu'adh tó lù sí sílẹ̀ ìwọ Mu'adh inú iṣẹ́ kílódé wọn kí wọ́n ṣẹ́kù wọn bọ̀ haha wọ́n tí ni wọ́n zẹ̀ ètò inú àwọn sùúrà kéékèèké bẹ́ẹ̀ lọ́kùnrin náà ìfásitì àgbẹ̀sẹ̀ wọn sùúrà tó bọ́kọ́ra báwò ànábì ọ̀báwí lórí tí ó ṣe tọkùnrin yẹn ṣe torí de ilé tí wọn náà bá rí pé kí ó tán kí ó ti jù kó sí wàhálà rọra yẹ síbì kan kó kí tiẹ̀ kó sì máa lọlé onídìí kọ́ kọ́mẹ̀ntì ìjẹ̀bù ìjẹ̀ lẹ́yìn náà lè má mú. agbọ́dọ̀ máa tún náà lẹ́bi sọ̀rọ̀ lọ́wọ́ àbí sẹ́lẹ̀ èyí kan ṣe pé ọkàn máa ka kí ó lọ kò ní bọ́dà kò ní bìkì ápù báwọn ẹni tó wà lẹ́yìn rẹ ẹlòmíì bẹ́nu wọn tó ṣe kó lè dákú ẹlòmíì àmúrun ó lè sẹ́mú ẹ̀ ẹlòmíì kò lè dúró pẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí délé tó bá yẹ kó ọmọ tí ó ké gan tí wọ́n ti tó wá sí máa ń kíkà kúkà lọ́kà tí wọ́n mi kà kúkà lásán náà kàn máa kà yóò tún múra sí i wọ́n máa tẹ bírèkì yóò tún gúnná ma wọ́n máa tẹ wàhálà lásán. Kẹlẹ̀dẹ̀ agbàmú àbí nǹkan tó dàgbà wọ́n yà bí tọ́. Òtún ní bá tó ká fi wá, wọ́n wọ́n lọ wọ́n jáde sẹ́yìn wọ́n á lè sọ̀rọ̀ lẹ́yà ní ọdún tó pọ̀ jù àbí wọ́n lè kan àwọn òyìn ìjẹ́ bí bá dé wọ́n ti kí rákà àbí méjì lábúgbó ló fi mọ́ ní. àkọ́kọ́ kò sófin tó sọ pé kí wọ́n jáde mẹ́sàlásí kọ́ lọ kọ́ lọ hákẹ́lẹ́ bẹ́ẹ̀. sófin tó ní kí wọ́n jáde kú lẹ́yìn kọ́ lọ tutọ́ kí kẹlẹ́bẹ́ bá dé tó bá dé tó bá yẹ kí mẹ́sàlásí tá a wà yẹn ọba jẹ́ bí ilẹ̀ ẹlẹ́ rẹ̀ jẹ́ ìpè lásán ọ̀tọ́ka tutọ́ sí mọ́tíláṣí kò sì tọ́ka ha kẹlẹ̀bẹ̀ sínú mọ́tíláṣí ṣùgbọ́n ẹni tó bá mi sékèlè ha kẹlẹ̀bẹ̀ sínú mọ́tíláṣí àbó tutọ́ sí kàfàrà rẹ̀ ní kó bò mọ́lẹ̀ àti lè bò mọ́lẹ̀ àfi bá jẹ́ ìpè lásán. ṣùgbọ́n dáǹsì ń bẹ̀ ní pé ó wá nu súnà bí wàá tu sí apá ìwù rẹ̀ wàá ha yẹn sápá ìwù rẹ̀ wọ́n wá wọ́n wá wọ́n wá fi akọ ìwò rẹ̀ wàá fi di wàá máa bá àrùn rẹ̀ lọ bẹ́ẹ̀. ṣùgbọ́n alhamdulilayi láyé ìsìn òbúkátẹ ilé yẹn ankachi wà so èkìtà wà lórí tìrìtì akẹlẹbẹ rẹ sí tútọ rẹ sí lẹ́yìn náà itọ́ ò nídìí láti máa tutọ náà ìyẹn máa gbé tọ́ mi ni kẹlẹbẹ ló bá yà ló fẹ́ ha tó bá fẹ́ ha tú sínú ankachi rẹ kọ sọ́sákò rẹ padà sokọ ọmọ bá àrùn rẹ lọ kò sí nǹkan tó ṣe òrùn rẹ. sòṣùgbọ́n tó ṣe pé tọ́ba jáde ipò ọ̀fẹ́ lọ tú kẹlẹ̀bẹ̀ tó bá padà dé wàá túnrun yẹn bẹ̀rẹ̀ irun yẹn ti bàjẹ́ wàá túnrun yẹn bẹ̀rẹ̀ ṣùgbọ́n tó bá ti kún un ló sẹ́mú èèyàn tí èèyàn wá ti torí rẹ̀ jáde kúrò lẹ́yìn imam tó bá jáde lẹ́ni tí ó kọ̀yìn sí àlùkébìlà tó sì lọ síbi tí ó ti fọ ẹ̀jẹ̀ yẹn láì sọ̀rọ̀ láì sì kọ̀yìn sí àlùkébìlà so tó sì dé ibi tí yóò ti fọ ẹ̀jẹ̀ yẹn nù tó tún tún àlùwàlá rẹ̀ ṣe eléyàn lè padà máa bá àrùn rẹ̀ lọ láti ibi tó dé lẹ́yìn lè máàmù eléyìí ló wá láti ọ̀dọ̀ àwọn sàábé gbèrè abdullahi ibn umar kó máa ń ṣe bẹ́ẹ̀ àwọn sàábé yòókù òsì takò ẹnì kan ṣoṣo lọ́tàkò nínú àwọn sàábé torí ẹni òsè jẹ́ ìjùmọ̀ torí ẹ tẹ́nìkan bá sọ pé òun ò ní ṣe bẹ́ẹ̀ látàrí ntí ẹni tó takò àwọn sàábé yòókù yẹn wòye sí tó nítorí ọ̀dọ́gba lórí ìdílé kò sí ìjùmọ̀ lórí pé táwọn ọmọ bá sẹ́mú èèyàn èèyàn gbọ́dọ̀ lọ sàlùwàlá kó sì wá máa bá àrùn rẹ̀ lọ àmọ́ àwọn ètò pọ̀ jù náà tàbí bí wọ́n ní ìyàn lọ́wọ́ nù yóò tún àlùwàlá rẹ̀ sí yọmọ bárùn rẹ̀ lọ. lọ́dọ̀ apá kan nínú àwọn olùmọ̀ bí àwọn màlìkíyà àwọn sọ pé ntúwá látọ̀dọ̀ Abdullahi ibn Umar wípé táwọn bá sẹ́mu kẹsọ́dọ̀ anábì ló ti wá o sojúgbọ́n àwọn sàábì là ń sọ yẹn wípé ntúwá látọ̀dọ̀ Abdullahi ibn Umar yẹn radiyallahu anhu wípé ó máa tán fi irun lẹ̀ kí wọ́n lọ sàlùwàlá yóò tún apàdà sórí irun wọ́n ní àlùwàlá ìmọ̀ yóò fún ní àlọ́ tó máa sọ àlùwalá àlùwalá náà ni. tó ìyàpọ̀ ẹnu tún wà mẹ́ẹ̀. tó ìṣẹ̀lẹ̀ ìbàjẹ́ tàmúrun ìyàpọ̀ ẹnu tún wà nípa àmúrun pé ṣé yọ bárun lọ ni àbí yọ bẹ̀rẹ̀ láti pilẹ̀. torí lọ́dọ̀ àwọn màlìkí àwọn ni ó wu àwọn ọwọ́ lọ́dọ̀ ìmáàmù Málíkì pé ó wu òun kọ́ sọ̀rọ̀ kírun ló lè ba bàjẹ́ kó lè ba tún rẹ̀. <laughs> nítorí àwọn kìíní wà complicated ó ló ti jáde mọ́tíláṣí tó ní pọ́ìntì àlùkìbìlà nísìnyí kírun lọ sẹ́yìn ló fi rìbá sọ́láàtì ni iwájú ló mú lọ ní ìsìnkọ̀ sọ́nà ń bì ibi tí wọ́n ti wà ní bóòlù ó ti lọ àti kọ́ máa fi ẹgbẹ̀gbẹ́ lọ báyìí. so títí tóbi débi tó ti lọ straight tọba tún débi bẹ́ẹ̀ yẹn tọba sálù alátán àbí òye kọ́ mọ́ bàa pọ̀n sáà wàá rí báyìí. tòtòrò ẹni máa ń mọ́lẹ̀ pé ó wu àwọn àhàbò iléyà ẹ̀yẹ̀tẹ̀kẹ̀lẹ́mà àti ẹ̀yẹ̀ ń tọ́kì wọ́wọ́ ó wù àwọn kọ́ sọ̀rọ̀ kálù aláàrú lè bá a bàjẹ́ kírun rẹ̀ ata ata tẹ̀ntẹ́kìtù sọ̀làtúhù fẹ̀yẹ̀ntẹ́ ẹnìfọ̀hà pé kírun lè bá a bàjẹ́ kó lè bá a tún bẹ̀rẹ̀. so kẹ́lẹ́ bá a wo kò ti ṣe rí mẹ́ ǹjẹ́ tó bá dé eléyìí ní tààmú báwo wá ní tẹni tó sọ pé tẹ bá tún tọ̀ náà àbẹ bá so àbẹ bá so wípé ibi tẹ bá rùn rí tó máa lọ kọ̀ntínú kọ̀ntínú kí ni kò sí kankan tó lọ kọ̀ntínú bẹ́ẹ̀ yẹn nítorí pé àmúrun sẹ́gbìn ni àbí sẹ́gbìn because tó bá pè lẹ́gbìn tó wá fi ìtọ̀wé tó fi sówé tó fi gbẹ́wé àìpé bọ́yá tó fi ibi tó ti mẹ́nu torí ẹ̀ alimami ibn abdulbar wọn làwọn mẹ́ni tó sọ yìí pé ẹ̀jẹ̀ tó bá sẹ́yọ láàrin èèyàn tó jẹ́ yẹ̀sír pẹ́gbìn ni àyàfi mujahid mujahid nìkan ló sọ bẹ́ẹ̀ àwọn olùmọ̀sọ pé tẹ̀tẹ̀ bá pọ̀ ló tó dẹ̀gbìn àbí bẹ́ẹ̀ kọ́ ni a sì mọ̀ pé gbẹ kínkínní àti gbẹ pọ̀ ńkọ́ iṣó kíkẹ́ àti púpọ̀ ńkọ́ ẹnìkan kan so ọkàn ra tún ẹnìkan sì ń so kòkò ti dúró mọ́ sẹ́gbìn náà gbogbo ẹ̀ bí sẹ́gbìn tó ń dúró di eléyìí tó wọn kì í sẹ́gbìn ni àmúrun kì í sẹ́gbìn lòun so ṣùgbọ́n àwọn sábẹ́ ẹnu wọn kò lórí bẹ́ẹ̀ nìkan yapa ń bẹ̀ so a lè fi tọ̀wé a lè fi gbẹ́wé a lè fi nǹkan mìíràn náà bí o ti parí aleykum salaam. ẹgbẹ́ mi sọ̀rọ̀ ní pé kí la lè ṣe nílẹ̀ ní pé bí a fẹ́ kí o mọ̀ sí ṣùgbọ́n wá sí ibi ìṣẹ̀lẹ̀ níwájú kò fẹ́ tó àyẹ̀wò gbé ìṣẹ̀lẹ̀ ní ìdàgbọ́ ní ìṣẹ̀lẹ̀ níwájú a máa kúrò lẹ́yìn ìṣẹ̀lẹ̀. fọlá fẹ́ kírun bí kan ẹnìkan máa fira rẹ̀ síwájú ó fi wàrà rẹ̀ síwájú àbí wọ́n fi wájú ó fira temporarily so ó fira rẹ̀ síwájú àti màá <laughs> kọ́dà àtẹ́rí ńgbà mí gan-an tọ́ àlọ́kọ́lá ha àlọ́kọ́lá ha nígbà mí gan ó lè jẹ́ pé imam tó ti fix ni àmọ́ kò mọ kí ó ké fẹ́lẹ́hàpẹ́ pẹ̀lú eléyìí náà kẹ wọ́n náà láti jẹ́ kó mọ kí ó ké kẹ ẹ lọ kọ́ tẹ̀jú ìfà àbí òye ibi tí wọ́n ti ń kọ́ tẹ̀jú ìdì ti wà o bóyá ńgbà tẹ́ kí ó dá ń wúru yìí kò sí tẹ̀jú ìdì o ẹ lọ kọ́ o òórùn ti ń ràn dé gbogbo ibikíbi o kò sílùú tó rùn etí yọ ọmọ o mo rò kó yé tòtọ́ bá gbọ́n kọlọ̀kọ̀ tí ọba gbọ́n ti ń kágídí hárí ọjọ́ kan ń bọ̀ tí ọbẹ̀ kírun tí gbogbo èèyàn tako yẹn torí ké ń gbà mí tá a kírun tá a tún máa bẹ ọlọ́run pé tó ọlọ́run dákun dákun mẹ́jọ yọ tẹ́lì fàtí òdúró túra mí sẹ́wọ̀n pé Allahu musta'an jẹ́bù ti jẹ́. àtọ̀ àti pìlẹ̀ ní ẹ tún pìlẹ̀ ní tẹ́mpírárì pé ìwọ ọpọlọ kírun nígbà wọ́pọ̀ tó wájú. tó yé tó yé pé ìwọ ọpọlọ ìwọ wá ọ̀rọ̀ kan wà. tó bá ti wá tẹ̀sí gbọ́dọ̀ kan wà pé ìwọ bọ́ wájú.